Eh, eh, eh, What type of play? Ìyá Àbàkẹ́. Mo ń bọ̀ mo ń bọ̀ Ìyá Àbàkẹ́. Mo ń bọ̀ Ìyá Àbàkẹ́. Ìyá Àbàkẹ́. Kọ́dírì. Mo bọ̀ sí. Ẹ sọ̀rọ̀. Mo rò kò rí ẹ dàrú. Ṣé wọ́n ti lọ bẹ́ẹ̀ máa lu kí ní máa mi létí ni? Kọ̀dí, ẹni tó wí dà ah, ah, ah. ọ̀gá ẹni tó dúró tì yín láàrin tẹjọ dì mara yín kọ́. mo wà ṣọ́ọ̀bù mi ọ̀dẹ̀ ń dà mí láàmú pé ẹnìkan wà pẹ̀lú ọkọ mi bíbá yìí. ìyá àbàkẹ́ ẹ parọ́. túlẹ̀túlẹ̀ ni ẹ ló ń dalẹ̀ rù ní ẹ̀ ẹ̀ ló ń dalẹ̀ rù ní ẹ̀ o fẹ́ o fẹ́ lé mi lé ọkọ mi àbí ẹ́ ọkọ̀ gàdé nǹkan ẹ̀ ò gbẹ́kọ̀ ṣé wọ nìkan ní kí kí ló dé gan ọkọ̀ bá mi lé ọkọ mi ah, onírànù lọ́lẹ̀ mi ó dùnú ìyá àbàkẹ́ ó dùnú èṣù mi ìyá àbàkẹ́ ọmọ tó dàbí àrùn ìdìbò yín jẹ wá pé ọrùn sọgbù ẹbí iṣẹ́ ọkọ ọlá ah. láì kó ọmọ kọ ọmọ rẹ dáadáa wá ń ọkọ mi dá lọ́kọ̀ rẹ̀ ká má fọ ọkọ mi lọ́rùn dọ́bà bẹ̀ sọ́ọ̀fẹ̀ ká yóò bínú sí má fọ ọkọ mi lọ́rùn yàrá kí o ṣe ń wù wá báyìí ná díẹ̀ ah. bá tẹ̀ ló ń bá mi lórí obìnrin kan ò lè pé kó fi mí lẹ̀ bẹ́ẹ̀ bí mo ti ń ṣe nù abẹ́ òyà wèrè ni. Ah. mo ti bí ẹyin sì wà ń bí abẹ́ ẹyin ni. torí lẹ́yìn òní mo fún ọ́n tó ní ìjọba tó dárẹ́ wò nígbà náà lọ́ọ́ lọ lẹ́yìn. má bínú ọkọ mi má bínú. tá a jókòó ẹ sọ níbo lẹ ń lọ ọ̀tọ̀ o tó máa béèrè question dáadáa dáa ọ̀sẹ̀sẹ̀ kan ọ̀sẹ̀sẹ̀ kan ní ìdáríjọ náà. ọkọ mi àlè jà mọ́ bínú. ẹ wá wá wá sórí o ní làákàyè wá ń bì wá ń bì. ẹyìn tí ì ṣe tán wá ń bì orí ẹ dà lójú. àní mo ní tí ì ṣe tán àbí sọ̀rọ̀ ní kí n lọ ni. wá ń bì kò tí kí ni màá ṣe ọ náà wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ pé mi àti ẹ̀ close. ah close kankan òbí ẹ̀wọ̀n yìí ṣe ń fún mi lára gbòó ń fọwọ́ mẹ́wàá fi ń fún mi lábàrà. dèbí dèbí wọn náà dèbí wọn lọ ọ̀dọ̀ rẹ̀ èyí wúwà bí ọkùnrin. mi ní kí mi kọ́ kọ́kọ́ ka yín gbàtẹ́ yín náà sọ pé lẹ́ẹ̀kan kí mi máa lọ kí mi máa lọ kí mi máa lọ ẹ wá ń fẹ́ ìbòyín sọ́ọ̀sì. Mm, ìbòwò ní sọ́ọ̀sì ìbòwò wọn náà ní máa ti ṣe ìbò kàṣẹ́ bọ́yọ̀ máa pin lẹ́sẹ̀ ni àti ẹ̀ Ah, ọmọ pẹran èmi níbọ̀ pa. ẹ mọ̀ wùlẹ̀ bá ń pa ẹjẹ́ mọ́ ẹ lọ alágbó tiẹ̀ ti ni mò ń gbọ́ títí ń bọ̀. mo fẹ́ ní àná bùdé pé ọ mo fẹ́ kọ́ lọ parí iṣẹ́ rẹ̀ sọ pé ìyá ìwà mi ni ìṣòwò náà lọ lọ́wọ́ wa lọ kọ́ ọmọ bó sì kúrò sí ẹ mọ́lẹ̀. ta ni kúrò sí mọ́lẹ̀. ẹ mo fẹ́ lọ mú nǹkan freedom ẹ ti ní segregation lónìí ẹyẹ náà. dídùn ni ọsọ tiẹ̀ mọ́wọ́ mi mọ́ ni sọ yẹ òpó ọdún mẹ́ta jálè jù sáré fa kó ọmọ bó sì ṣiṣẹ́ àárín wọn ẹ fún mi lówó fóònù ọbẹ̀ ń tẹ kan tí mo rẹ̀ fún mi méjèèjì nígbà. kúrò fóònù nọ́mbà rẹ ṣe. ń pè bí kọ́sọ́mọ̀ dáadáa ni. rọ́bẹ̀ pè fún. nílò mo bá ṣe homework. homework kí ni. tí mọ́tò rẹ̀ bá bàjẹ́ ní ìṣòro máa ṣe. bóòlù ṣe ń wù wá báyìí. ẹ ẹ ní. wà um, ọmọ eh, eh, iṣẹ́ rẹ̀ lé o. kò sí wàdà ẹ. ọ̀dà àmọ̀ ti gbọ́ yẹn o ní ṣe transfer lẹ́sìn àbẹ́ san cash. iná wọ̀ yẹn fún ọ lówó ah, ẹ kọ́ mi. ṣé nọ́mbà yìí sì pè. ẹ jẹ́ nǹkan. ìwé náà lọ kọ́ fún mi. torí ilẹ̀ ẹ̀gún kò ti pé bọ́dẹ̀ mi bọ́dẹ̀ sì sọ̀rọ̀ owó. bá a ṣe wo fún un tí má jọmọ lágbọn wọlé òun kó má lọ bá a ṣẹjẹ o. nǹkan ló bá a ṣẹjẹ. tuntun ló bá tọ́ nàbà tí wàá clear kó pè mí. Ah, kì í mọ̀ra láti àbí. ara tó bí tó sọnù mi ò rò pé ojú báyìí ṣe ojú ó wà dúró lójú kan náà ní ìṣe bójú ó máa mú fún wa. ìdíjà judas ibrahim sún kàmí tẹ́jú tí ò wúlò ilé ìṣẹ́jú mi lójú Victor o tẹ́ Yorùbá nílá o. ọmọ Victor ayé tẹ́lẹ̀ jù má ti bàjẹ́. tí yẹn bá bí ọmọ tó bá sọ Victor tí ó ń tọ́. yọ ọmọ tọ̀ lé ni ọmọ yẹn bí mo fò ah. ọmọ aládàradọ́ mo. sókàn mi máa sún kan lórí. ìbànújẹ́ sún kan bá sọ pé èmi lọ́kàn lẹ́yìn sàárè tí ó kú gbé tiẹ̀. mo ta tètè lọ gbẹ́sẹ̀ ńlẹ́ o mhm. kó o pè mí lọ́wọ́ ti yá o. ẹ wo ẹ mọ̀ pé gbogbo akọ́lá lórí fún wèé gbọ́tẹ́ mhm. bá ń gbọ́ múdíá kan alágbó kan eh? ẹ̀ràn agbóhùn ló ń ta. Ah, <laughs> ẹ kú ọ̀rọ̀ ẹ ti mọra tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ah, <laughs> school mother mi ni wọ́n. Ah, títóbi ọlọ́run ah, ẹni tó ń kọrin wọn ní oró nìkan ní tìyálé tìyàwó ẹ kó ra pọ̀ kó yẹ yín a sì máa rárá ọlọ́fọ̀rún kẹ́bà ní kẹrẹ́kẹ́. kọ́dí kí ló mì. ọ̀gá ọ̀nà ti tú gbalasa. Ah, ee eh, a ṣe ni kí ló ṣẹlẹ̀. ṣe tí mo ṣe tèmi ṣe yọra wọn. Ah, ṣọ́gbà ẹ̀ o ṣọ́gbà ẹ̀ o. ìyá àbákẹ́ kí ló fa ariwo. ṣọ́gbà ẹ̀ o. ọ̀nà ti tú gbalaja ìgbà. ọkọ mi. wàhálà máa ah, ṣẹlẹ̀. Ah. mo dẹ̀ ti ń pè yín látẹ̀ nǹkan ẹ̀dẹ̀ gbé kọ́ mi kò da ọ wá kí ló ṣe yín nà ọ. kọ́dí orí ẹ̀mí mi lọ ń tẹ̀. ẹ pẹ̀lẹ́ kí ló. kíkẹ́ kí ló ṣẹlẹ̀ boyfriend mi ni wọn àwọn ló ń tọ́jú mi ah. ẹ̀rí bí mo ṣe ń dán ni. ojú ojú ọlọkàn mi ń gbọ̀n. Ah, kí ló ṣe yín ṣe máa wá jókòó. bàbá bàkẹ́ bàbá bàkẹ́. Ah, ó ní pé mi lórí ẹ̀mí mi ni gbogbo ọ̀rọ̀ mi lọ. bàbá bàkẹ́ sọ̀rọ̀ náà kí ló àìsọ̀rọ̀ sí nǹkan tó sọ ń sìn náà. ẹ̀mú tó gbà mí. ẹ dákun àṣé táífọ̀dù máa ń mú ejò lọ́jọ́ mọ́ lọ́yàn fún un. lórí irọ́. ẹjọ́ bàbá bàkẹ́ ọkọ tèmi ni boyfriend dẹ. ọkọ yín. ọkọ mi ọkọ mi bàbá àbákẹ́. ẹ dúró náà. ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ tí ì máa rí débi pé ẹ máa bímọ kí ló dé. bẹ́ẹ̀ sọ̀rọ̀ orí ẹ̀mí mi bẹ́ẹ̀ pẹ́. ọmọ inú mi báyìí gbogbo ẹ̀ ni mo ti pọ̀ fún bí léèrè dáadáa bàbá bàkẹ́ ìwọ náà sọ̀rọ̀ náà. bẹ́ẹ̀ ṣe ń rojọ́ yìí. bàbá bàkẹ́ sọ̀rọ̀. ó dàgbà wọ́n ń lẹ̀mí eh, lókùúta lórí. ẹ sọ̀rọ̀ náà. àti ah. bẹ́ẹ̀ ṣe ń rojọ́ ó dàgbà ń lẹ̀mí lókùúta lórí ẹ̀mí eh, mi ni. Eh, ẹdú àbí alágbo ṣé nǹkan ká lè máa lọ́yàn ní fún papọ̀. alágbo kí ló ṣe bébì. àbúrò ṣé ó ń tọ́jú ẹ̀. Ah, ó dẹ̀ ti sọ pé mi ní máa fẹsẹ̀ rìn mọ́ mo ní à ah, bóyá kẹ̀dẹ̀ bá mi ra mọ́tò o ó yẹ kó ti rà pẹ́ o wọ́n ní àmì ah, ìfẹ́ ẹni tó èyí tó ní ilẹ̀kùn ẹyọ kan mo ní ilẹ̀kùn méjì ni mo fẹ́ ah, ẹ wò ó tọ́jú mi dáadáa. bàbá àbàkẹ́ bàbá àbàkẹ́. Hmm má béèrè gbá má béèrè àwo wà ní kò sọ́jà wà ní kò sówó lọ́wọ́ ẹ má lọ sí church má máa gbàdúrà kọ́lọ́n bá mi ṣàánú fọ́kọ mi o kọ́lọ́n bá mi ṣàánú kó máa ta o ẹ nǹkan tó ń fowó ṣe lélẹ̀ bàbá bàkẹ́. dalẹ̀ lè tún bẹ dalẹ̀ bẹ̀rẹ̀ dé ọjà géètì ní báyìí. má dira wọ́n bá. Ah, bàbá ah, bàkẹ́ bàbá bàkẹ́. Eh. kò sí wàhálà ọ̀gá sí bímọ ọgọ̀ náà fáwọn ọ̀gbọ́n tó mi. wọ́gà bá lùsì èmi ò lè lùsì kí n pa àǹtí kí n gbé súnmọ́ wọn wo lè jẹ́ kọ́sítọ́mà dáadáa. hello. abdullahi. hello. hello kàdé salamu aleykum. what type of plane is this. bẹ́ẹ̀ mo ti ṣe mistake jẹ́ n you don't know you don't know why it's going on. Ah, hausa ni ń sọ̀rọ̀ yìí. hello sister how are you. sanu abdullahi salamu aleykum. abdullahi gbé fóònù fẹ́ tó ní fóònù gbé fóònù fún sister. hello kàdé yarinyan. kàdé yarinyan. ọ̀daràn kàdé mo rò kórìí ẹ ti dàrú. hello wọ́n ní burúkú lórí fóònù mi ò lò sí kò ní dáa fún ẹ bó ṣe pé kàrí kàrí kàrí kàrí máa tàn abdullahi kọ yusuf ni. mo gbé wọn láńdíkà. Ah. ọ̀yọ́ àti moki ti pàdé àbí ọ̀gá wa gbé mi ní gbogbo ṣe báwọn gbọ́n wá ń wá ọ̀ ní ṣerú ẹ̀ mọ́.